صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقف الله وضع إتو الدين yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí gbọ̀wá tí a gbogbo ni a kí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu ní èní wa ni a wà nínú ìpalẹ̀mọ́ kalẹ̀ fún iṣẹ́ ńláńlá tó ń jẹ́ iṣẹ́ ìjọsìn ọlọ́run ọba tó gbogbo ọdọọdún iná ni a máa ń gbàlejò iṣẹ́ náà ẹ̀rí ní tó bá ti ń jẹ́ ń pè ní àlejò àdámọ́ ọmọ ènìyàn ni pé kíyàn palẹ̀ mọ́ kalẹ̀ fún un oríṣiríṣi ọ̀nà náà ni àlejò lèyàn máa fi ń palẹ̀ mọ́ dè tó wá ṣe pé àlejò mi ni ẹni tí gbàlejò yẹn o lè máa wá àwọn irú àwọn ilé kan pé irú ilé tí mo gbọdọ̀ fẹ́ nìyí sí ni irú oúnjẹ tí mo gbọdọ̀ fún ẹni yìí jẹ nìyí sọ ìyẹn ni pé gbúrú àwọn ìpalẹ̀mọ́ yìí ó máa ní í ṣe bí àlejò téèyàn bá fẹ́ gbà bí àlejò náà bá ṣe rí ẹ̀rí àlejò rọ̀mùbọ́n àlejò rọ̀mùbọ́n tí a fẹ́ gbà àlejò tó ṣe pé ẹ̀nà ẹ̀gbọ́n ìfọ̀n rọ̀ọ̀ṣì àlejò ẹ̀mí ni àlejò ẹ̀mí ẹni pé àlejò tí kìí ṣe àlejò tí a lè fojú rí ni tó ìpalẹ̀ máa fún irú àlejò báyìí ó gbọ́dọ̀ jẹ́ yẹnì ìpalẹ̀ mọ́ tó ṣe pé yóò ná sábà àlejò tá a fẹ́ gbà gangan tí ó bá àlejò yẹn mu tí ó ṣe dédé rẹ̀ tòun náà ni ìtumọ̀ rẹ̀ ni pé ìpalẹ̀ mọ́ ẹ̀mí náà lọ gbọ́dọ̀ wà fún àwa náà ẹ̀rí oríṣiríṣi náà ni oníkálukú máa fi palẹ̀ mọ́ sukúrẹ́ lómi kàkà kó wà nínú ìdùnnú kínú rẹ̀ ọmọ dùn nírú àsìkò yìí ìbànújẹ́ ni ó tún bá a torí pé kí ni yóò nígbàgbọ́ pé àwọn ò rí ìpalẹ̀mọ́ ṣe bó ṣe yẹ pé á irú àsìkò wo leléyìí á bó ló ṣe wá rí yìí sọ pé n tó máa ń ṣe nípalẹ̀mọ́ yóò máa dùn pé wọn ò rí palẹ̀mọ́ pẹ̀lú mi palẹ̀mọ́ oúnjẹ palẹ̀mọ́ ẹran palẹ̀mọ́ tí ó mu so yóò ti mọ̀ pé bí mi ṣe máa ń gbàwẹ̀ tèmi nu so subhanallah so yìí nǹkan ló ṣe kókó ṣé o jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹni ṣé o mu nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni so o ń jẹun o ń mu o ń mu so náà ni pé nítorí jẹ́ kókó ìpalẹ̀mọ́ gangan òun la fẹ́ kó yé wara wa ní òní abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́ ṣàtiwálẹ̀ ní tí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tí ó yé tí ìròrí wa tí ó wá yàtọ̀ sí ìròrí àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn Allahu Akbar ẹ̀rù tọ́lọ́ bá ń sọ̀rọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn pé àwọn tí wọ́n pọ̀ bámúbámú tí wallahi àwọn ìròyìn tó pọ̀ jù nínú al-Qur'an ìròyìn tí ó tó lágbára tí ó dára lọ́wọ́ tó ń ròyìn wọn ní walakinna aktharahum la yashkurun walakinna akthara nasi la ya'lamun so ẹ̀wọ̀n gbọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn aláìmọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn kì í dúpẹ́ so bẹ́ẹ̀ ṣe máa rìn ní walakin aktharahum lil haqqi karihun ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń kọ òdodo ní ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ so àwọn tí sábà ṣe dáadáa lọ́wọ́ máa fi ń ròyìn wọn so inú àwọn tí wọ́n jẹ́ni rẹ̀ tọ́rọ lọ́wọ́ bó yé wa qalilun ma hum kọ́lọ́ mọ́ ṣàfihàn sínú àwọn ènìyàn nípa àwọn tí wọ́n kéré yẹn tó ìka àwọn tí wọ́n kéré tí ọ̀rọ̀ ọlọ́run ó sì yé wọn tí ẹ̀rí ìpalẹ̀mọ́ fún Ramadan àgẹ́ mo ṣàlàyé inú nǹkan àkọ́kọ́ ẹ̀rí tó ṣe pé ọ̀rọ̀ bàbá oní al-akhbari sọ gbogbo àná ẹni tó wá ti lọlé kéwú kọ́lọ́kọ́ bá kẹ́ àwọn àáfàá wa tí wọ́n kọ́ wa ní kéwú àwọn bàbá wa tí wọ́n kọ́ wa ní kéwú ẹ̀rí kéyìn tó wọ ilé kéwú mọ́tẹ́lọ́dọ̀ ní rọ́mí náà ni mo ti kọ́kọ́ ké ahọ́bọ̀rí yẹn nílé tí wọ́n fi ha sórí ẹ̀rí Imam al-Akhdari nínú tíra àwọn akọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ni pé tíra muqaddimatu yani matn al-Akhdari wọ́n sọ pé awwalu ma yajibu ala al-mukallafi tashihu imanihi thumma ma'rifatu ma yuslihu bihi farda aynihi ka ahkami salati wa taharati ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ iman ọ̀rọ̀ iman wọ́n ní alákídà fẹ́yìn ẹ̀yin onígbàgbọ́ ẹ̀yin nìkíní kan ẹ̀yin ní alákídà ẹkún kan ìpalẹ̀mọ́kò ń lu yìí àfẹ́ wà sí àkídà wallahi ọmọ pé wà sí àkídà kò kí ń ṣe tuntun sẹ́kànrá àwọn tí wọ́n kàn jẹ́ àwọn tó ń sọ̀rọ̀ sí yín létí lásìkò yìí tó pé ọ̀pọ̀lọpọ̀ ní èsì wá jòkó ara rẹ̀ kó ronú tó pé ìròrí ẹnìkan ló kálukú fi ń ronú òun ló ń fà láwọn èèyàn fi ń gbọ́n tí wọ́n ń sọ sàkíwò náà bá lè jòkó tó ronú ara rẹ fúnra rẹ tó ṣe research fúnra rẹ wàláì wàá rí i pé ibi tí ọ̀dà ni wọ́n ń kó yín lọ ẹni tó lóun ṣe wá sí àkídà yẹn gangan fún yín òun gangan ní ń da yín sí ìpìnlẹ̀ ìpìnlẹ̀ yín gangan ẹ̀rì ẹ̀wù tíra al-Akhbar tí mò ń kà yìí òun náà ń pè ń láàlárí so Imam al-Akhbar ó ní awwalu ma yajibu ala al-mukallaf ó ní àkọ́kọ́ tó jẹ́ dandan fún ẹni tó bá ti bàlágà ní mùsùlùmí òun náà ni tashihu kókó lọ lè ṣàtúnṣe ìgbàgbọ́ rẹ̀ kí ni jẹ́ iman alaqida tẹ̀síwòn àkídà tó àfáà kan jọjọ kan ní àá ah, ah, inú àmàlà àwọn ẹni ṣe tẹ̀síwòn àkídà àkídà wọn lọ bàjẹ́ à wàlá àkídà máa ń bàjẹ́ iman máa ń bàjẹ́ náà ni àfún lálàrí wí yìí o ó ní ọgbọ́dọ̀ kọ́kọ́ ṣàtúnṣe ìgbàgbọ́ rẹ̀ náà jẹ́ kí ìgbàgbọ́ rẹ̀ kó jẹ́ ìgbàgbọ́ tó gbádùn thumma ma'rifatu ma yuslihu bihi fardu 'ainihi kọ́ ẹ̀ṣọ́ àmọ́ nǹkan tó máa fi ṣàtúnṣe nǹkan tó ń jẹ́ ọ̀ràn yàn lórí rẹ̀ bí àwọn ọ̀rọ̀ ìrun ọ̀rọ̀ ìmára wọ́síyàm ọ̀rọ̀ àwẹ̀ yẹn ni pé ọ̀rọ̀ ìgbàgbọ́ àkídà nǹkan láńlá ni o ńlá kọ́kọ́ o ní gbogbo ẹni tó bá fẹ́ gbà Ramadan tó gbọ́dọ̀ kọ́kọ́ fi palẹ̀ mọ́ fún Ramadan wàláhì wòye sí ara rẹ̀ wo ìgbàgbọ́ rẹ pẹ̀lú Ọlọ́run ọba rẹ wo àwọn ọ̀nà tí islam rẹ fi ń bàjẹ́ bóyá ìtọ́ mà àti ìtọ́ mà kó tètè kíyèsí tí wọ́n bá ti ń pa àkíyèsí rẹ̀ sí torí pé kí ni tí mùsùlùmí bá ti di pé ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tó ń ṣe nǹkan kúfúrú nǹkan kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba ìyẹn ni pé tó ń takotọ́ ọlọ́run sírú ẹni ìyẹn hmm, tó wà nínú Qur'an tó wà nínú hadith anabi sallallahu alayhi wa sallam tó ń takò pé mi ọ̀gbà ń tèmi indirect ni àbí direct torí ẹni yẹn ọkàn fẹ́ para rẹ̀ lébi lásán nínú rọ̀mùdọ́nù yìí ni torí pé kí ni ò ní nílá dá kankan ẹ̀rí ẹni tí ìmánì rẹ̀ àkídà rẹ̀ ọba ti dá tí ò ṣe dédé tó ń pé ẹbọ wà nínú àkídà rẹ̀ ẹ̀rí ẹni tó gbà ni ó fi wà nínú ọkàn rẹ̀ kí ayé lè ba tòun jẹ́ ayé lè pa òun ayé lè yíká dára òun dà ẹ̀rí ayé lè má jẹ́ kóun ga wọ́n lè dọ́wọ́ bò go òun tí wọ́n mùsùlùmí o ti lọ fẹ́ gbààwẹ̀ o ti nígbàgbọ́ bẹ́ẹ̀ wàláhì wọn tẹ̀lé ara rẹ jẹ nìyẹn so àbí wọn náà lọ wá wò pé ah káyé mọ́ mú mi wọn wá nígbẹ́rẹ́ tó ń sín oní ètò ń dè má dì oní ètò ń so kọ́rùn oní ètò ń so mẹ́lẹ́ àbí kí n bá ilé mọ́ ta kẹyọ́nú ayé gbogbo ẹ̀ lóríṣiríṣi ló wá ń ṣe ah, subhanallah alazim wọn náà ni oníyẹ̀pẹ̀ tó ń wò ẹ láti rọmúlì onígbogbo ẹ onítọ̀ tó ń dà sílẹ̀ tó ṣàyè tó ti fẹ́ gbé wọnú rọmbọ́n wàláì làwọn òní ní àwẹ̀ ṣùgbúrú àwọn nǹkan yìí ó ní mùsùlùmí gbọ́ ẹ̀rì àwọn nǹkan yẹn pọ̀ àmẹ́nu iṣẹ́ ọlọ́nikẹ́nu mi tọra bá fún náà ni mo dákọ̀ yìí náà mo ra dákọ̀ náà mo ra sọ yìí mo dákọ̀ ẹ jẹ́ ká kíyèsí àwọn mùsùlùmí ẹ̀rì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ṣe ń sin lọ́hùn nìyẹn tó kírun tó gbáwẹ̀ kódà wọ́n lọ hajj àmọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tí yóò fi ní ní ìrànlẹ̀ tí yóò fi ní láwẹ̀ tí yóò fi ní láhajj ni ẹ̀rí ọlọ́run bá ń sọ fún wa ní zúrọ́tù zumar aya sixty five a'udhu billahi minash shaitani rajim olúwa ní walaqad uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna 'amaluka àwọn tó ṣàwájú rẹ̀ náà ànábì ọlọ́run bá náà mo ti ránṣẹ́ sí wọn pé bí ilé iṣẹ́ bọ́ gbogbo ṣe ń tọ̀hún ní ọbàjẹ́ yányá gbogbo ẹ̀ ló anya yányá ni náà ni ó fi jẹ pé ìlànà àwọn tí mo kàlẹ̀ kan yìí onítàs ìmánì yìí kó kọ́kọ́ tó ìmánì rẹ ṣe kó mọ tó lè bá ẹ̀sìn rẹ jẹ́ kó mọ àkọ́kọ́ fún ẹ̀sìn sọ àwọn nǹkan tó jẹ́ nǹkan kúfúrú tó kílẹ̀ nu Qur'an tó kílẹ̀ nu hadith anabi sallallahu kí ó sì mọ̀ ta kúkú àwọn ọgbà tí ní ọgbà bóyá direct nàbí indirect òun sọ gbàgàdà ní kéyìn gbà àbó òwò tí ẹ̀ sọ ọ̀kan gbà náà nínú ẹ̀mí rẹ̀ aró eléyìí tó máa ń sọ̀rọ̀ di kẹfìrí ni. sẹ́wó lápẹjú ẹ̀ subhanahu wa ta'ala ọlọ́run bá tó lára ga ó ní arrahman wa ala al-arshi istawa olúwa ni mo wà ní òkè al-arshi mi ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam so àyà Qur'an pọ̀ rẹ́kẹ́tẹ́ tó ń ṣàlàyé pé ibi tó lúwọ́ bá wà lélẹ́yìn fọlọ́wọ́ bá wà òkè sánmà lọ́wọ́ ẹ̀rí

ndẹnu àwọn kútùbù àhàdís rẹkẹtẹ ẹ̀yìn náà wà múlẹ̀ ọlọ́wọ́ bá wa onífìsà náà oníkè lọ́wọ́ kí wọ́n wá jáde bọ́ta kò ní ní onígbà ní onígbà àbí gbogbo àwọn kan tó ní í ṣe pẹ̀lú àwọn ayé alukoran àdìsá nẹ́bí sọ̀lọ́ sẹ́lẹ̀m bẹ́ẹ̀ náà kí ọ̀tà kókó yìí nígbà ń tẹni sáwọ́ onígbà ń tiwa torí eléyìí ọmọ ṣẹ́yìn di kẹfìrí ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹnu suratu Al-Imran aya ninety one olùwọ́bá ní innal ladhina kafaru wa matu wa hum kuffar ẹni tó bá ya kẹfìrí sí aya ọlọ́run tí ọ̀gbọ́ ọlọ́run ó takò ànábì ó wá kú sérí rẹ̀ falan yuqbala min ahadin min al-ardi dhahaban walaw iftada bihi gbogbo ẹni olúwa ní ànígbà lọ́wọ́ rẹ̀ tó bá ná gbogbo ayé tó fi ṣẹ̀sìn ọlọ́run ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ulaika lahum adhabun alim wa ma lahum min nasirin wọ́n jẹ ìyàtọ̀ lágbára ni ọlọ́run kọ́ mọ́ ṣe wá ní kẹfìrí so ọlọ́run kò ṣàánú fún wa so òun ni pé àkọ́kọ́ nǹkan tí yẹn máa fi ń palẹ̀ mọ́ ní kí mùsùlùmí kọ́ yọwọ́ níbi gbogbo tí bá ń jẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ wọn náà wo gbogbo tó ń ṣe lẹ́bọ pẹ̀lú ọlọ́run tó wà nínú ọkàn rẹ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ so gbogbo àdìsọ́kàn rẹ pẹ̀lú ọlọ́run ọba rẹ pé kí wọ́n náà mọ̀ pé ah ìgbọ̀n nílẹ̀ mi yọ ọ̀dà wọ́n ti ti pàtì ìyẹn ní òjò pé o palẹ̀mọ́ fún rọ̀mùbọ́n wàláyé tí ń jẹ́ pé yẹn palẹ̀mọ́ fún rọ̀mùbọ́n ni tó bá ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tí yẹn máa fi ń palẹ̀mọ́ fún rọ̀mùbọ́n هنا معرفة الموقف الصحيح معرفة الموقف الصحيح لبداية الصوم ونكي يوم بقول عشان ما نبرع يا جاجا بقول عشان ما نبرع يا قوم ما قويو سما باش ما نبرع يا هنا تكلني هنا إني وذلك برؤية الهلال وبزوغه نكي كي لا كي اللي تشوف kí ṣàbánu kó parí kí ilé tẹ́ṣù rọ̀mdọ́n kó yọ àbí kí ṣàbánu kó pé táàtì kábẹ̀rẹ̀ ọ̀nà méjì tí wọ́n fi mú àwẹ̀ náà nìyẹn tẹ́bá gbọ́ nìkan tí ipò tí wọ́n ń sọ kalẹ̀ nísìn ipò ìjọba yìí làwọn máa jẹ́ ìjọba yìí la máa sọdún wàláhì eléri tí wọ́n bá ní eléri aláìmọ̀kàndà pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ẹni yẹn lọ́yẹ̀ kánmú pé òun ni òun ni eléri oon olórí olódò nàìjíríà ẹni yẹn ni tí wọ́n bẹ lè sọ pé ẹnìkan ó ti wá sọ kalẹ̀ pé ìjọba yìí la máa máa wẹ̀ ìjọba yìí la dẹ̀ máa parí ah! ẹ sọ fẹ́ nìyẹn pé you are oon olórí olódò nàìjíríà nìyẹn sòkòrò lè jẹ́ pé ìsàgbáyé gan so torí pé kí ni wọ́n bọ̀ anẹ́sì ọ̀nà sọ́nà mú ọ̀rọ̀ kalẹ̀ ó clear ó yé tí ò rújú àbí rẹ́ta radiyallahu anhu ẹ̀yàn àdìs ibn Umar onítàrọ́ anẹ́sì al-hilal wọ́n láwọn yẹn wá ilé tẹ́sí wọn wóṣù káàkiri fara'aytu ni mo wá rí fa akhbartu an-nabiyya olóòmù alẹ́ sọ́fà nẹ́bí sallallahu alaihi wasallam nígbà tó ń sọ́fà nẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bí sì ní kí ó sì pa bìláì láti fi kọ́lọ̀ lé kó sọ fáwọn èèyàn ìkóyá ẹ̀pẹ̀polongo sáwọn èèyàn akẹ́ni kan náà bá anẹ́bí sallallahu alaihi wasallam kọ̀rọ̀ ìbò olóhùn rí oṣù lọ́dún kan anẹ́bí sallallahu alaihi wasallam ní pé ṣé ó gbà atashhadu an la ilaha illallah ṣé mùmínì ni ọlọ́run so n tó fi ń tí àmọ́ fi mọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ nìyẹn nǹkan méjì nínú kan róṣù àbí kí nílà níbi ni pé wà ń gùn mà alaykum tó bá jẹ pé oṣù bá wá oṣù e, gàgà bù yẹn ni pé ìyẹn ni kíni cloud kíni e, kúrúkúrú bó oṣù fún yẹn rí fákìmílò ìdẹ́tọ̀ ṣàbàn ẹ pé ṣàbàn kó pé ẹ̀ka kó pé tó bá ti pé tá ti bẹ̀rẹ̀ àwẹ̀ yín ọ̀nà méjì nìyẹn lókè wa mọ ní àwọn ti lu ìsáàbì rẹ̀ àti lu àti àti kà á àti mọ ìgbà tí wọ́n máa bọ́ọ̀nù oṣù ẹ̀ bọ́ọ̀nù ọ̀dẹ bọ́ọ̀nù kìíní kan mú ọmọ ẹ̀ moon born kìíní kẹ̀kọ́ máa sọ fún ìgbà tó máa bọ́ọ̀nù moon kìíní bọ́ọ̀nù ṣe kìíní lọ́kàn pẹ̀lú gbogbo yìí tó kò tún lọ́kàn pẹ̀lú yìí ìlànà ẹ̀sìn wa ti clear sọ̀rọ̀ anabi sọ̀rọ̀ sọ́lá ẹ̀rùn tààrà kí tẹbára nìkan tó ń bá wá ń ti mú ọjọ́ kalẹ̀ lónìí fàáìlẹ́mù anáwó rọ ìsòlùjọ àlá eléré àwọn aláìmọ̀kan nìyẹn tó abẹ́rẹ́ wọn bá fúru ẹni bẹ́ẹ̀ kọ́lọ́nkọ́ mẹ́jẹ kó tán ìṣẹ̀mí ayé rẹ̀ lórí àìmọ̀kan báyìí torí dẹ̀sìn ọlọ́wọ́n bá rú ni dẹ̀sìn ọlọ́wọ́n bá rú ni èèyàn ìfẹ́sìn ọlọ́wọ́n bá ṣe gírímọ̀nkáyì yìí mọ̀ fẹ́sìn ọlọ́wọ́n bá ṣe mótómótó wàláyà dínú lèlà kìí ṣe ẹrù bó ló ṣe tó nítorí máa fi rọ́rọ̀ sọ́nú ẹ̀sìn níbi kọ́ mọ́ mú ẹ̀rí ẹ wá ẹ̀rí látinú hadith ẹ̀rí látinú al-Qur'an tó bá ti rẹ́ẹ̀rí àjòkó jẹ́ ìfẹ́nukọ́ kìí sọ̀rọ̀ fẹ́nu kìí sọ̀rọ̀ agídí ìkọlọ̀ kọmọ́ṣẹ́ sànù fún wa. náà nínú àwọn ọ̀nà tí ẹ̀rí anẹ́bìtà ọ̀sọ́lá wa ní pété bá wá rí oṣù yẹn tán kìí ṣe pẹ́ nìkọ̀ọ̀kan ni ó máa dá oṣù yẹn rí ike mi ti rí tọ̀ níbẹ̀rẹ̀ àwẹ̀ àìrọ́ àbí mi ò tí ì rí mi ò níbẹ̀rẹ̀ àwẹ̀ ìrọ́ tán bá ti rí tán bá ti lọ lè sọ fáwọn aláṣẹ ìlú ẹ̀rí tán sọ fún mi mọ́tàbà sẹ́ríkìnì Ìlọrin pé tọ́ wọ́n ti rí oṣù tán sì ní pé tọ́ ọ̀yá kan ò lè kéde fáwọn èèyàn ọ̀yá oṣù bẹ̀rẹ̀ ẹ̀ àwẹ̀ bẹ̀rẹ̀ wàlá àwẹ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Abu Hurairah radiyallahu anhu àdìsí ẹ̀mẹ́nu Tirmidhi ó ní as-sawmu yawma tasumun al-fitru yawma tuftirun wal ànábì ni ntí ń jẹ́ àwẹ̀ òun náà níjọ́ tí gbogbo ìlú bá bẹ̀rẹ̀ ẹni pé njọ́ tí aláṣẹ ìlú bá ní ọ̀yà ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìsinu njọ́ tí aláṣẹ ìlú bá ní ẹ̀sínu ni ṣùgbọ́n náà iléyá náà njọ́ tí àwọn aláṣẹ ìlú fi iléyá sí náà ni ṣẹlẹ̀ yìí náà ni tó gbọdọ̀ yí ẹni kọ̀ọ̀kan láti bẹ̀rẹ̀ àwẹ̀ kí ṣe pàwọ̀ káwa ni àwa ti mọ̀ mú tiwa kalẹ̀ tòlẹ́lómi ti kó fìtínà bára rẹ̀ báyìí yóò ti máa bá oṣù kan yóò ti máa bá òǹkà kan bọ̀ wáyé òǹkà yóò ti máa bá bọ̀ so ǹjọ́ tó bá wá di pé òǹkà ń parí kọ̀ wá nílé sọ pé kóun dúró mọ́ ìlú òsì ní ti bẹ̀rẹ̀ òun ti bẹ̀rẹ̀ tiẹ̀ wàláyé ọ̀nba ẹ̀sìn ọlọ́wọ́n bàjẹ́ ni tuntun ẹni tó bá ń ṣe báwọn. naam bákan náà ìgbésẹ̀ lẹ́kẹta fún tí èèyàn fi ń palẹ̀ mọ́ àwẹ̀ òní kéèyàn wá máa ah, pàtàkì oṣù téèyàn fẹ́ bọ́ sí yìí kéèyàn mọ importance ẹ̀ pé ah oṣù yìí kí wọn mọ bó ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́run ọba kí wọn mọ bó ṣe pàtàkì tó nínú ìṣẹ̀mí ayé ọmọ ẹ̀dá ènìyàn àkọ́kọ́ ni pé bóòlù yẹn ṣe máa ń mọ bó ṣe pàtàkì tó ó ní kí wọn pé orígun kan nínú àwọn orígun ẹ̀sìn náà lè yẹn ṣe yìí ó náà ní Ramadan nínú arkanu Islam àwẹ̀ tó jẹ́ ọ̀ràn yẹn náà la fẹ́ gbà yìí Ramadan Allahu Akbar pípẹ́ kan péré tí wọn bá ti gbà náà ni ẹ fúrò ṣọ́ra kí wọ́n mọ́ sí gbà mọ́ sí imú níbẹ̀rẹ̀ sì mọ́ sí parí gbà tó bá fẹ́ parí rẹ̀ fara rẹ̀ balẹ̀ fara rẹ̀ balẹ̀ wà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́sìn ọlọ́run àti bí ànẹ́sọ̀ ọ̀sọ́lọ́n bá ti gbé kalẹ̀ wà pẹ̀lú wọn wọ́n dùn pẹ̀lú ìfẹ́nu. so Jabir ẹni pé ọ̀rọ̀ yẹn ní ara pàtàkì rọ̀mbọ́ọ̀nù nìyẹn kí yẹn ọmọ ìpalẹ̀mọ́nù tó bá kan náà ànẹ́sọ̀ ọ̀sọ́lọ́n ojú kó yọ pé oṣù yẹn oṣù àforíjì ọlọ́run ọba ni oṣù àforíjì ọlọ́run kọ́dà ànẹ́bí sọ pé ẹni tí rọ̀ǹdọ́n tó bá báláyé mẹ́nu àlẹ́ adẹ́bìl mufrad ẹni Imam Bukhari alayhi rahmatullah tó ẹni ẹni tí rọ̀ǹdọ́n bá báláyé tó ṣe pé walam yughfar lahu tí ó wá rí àforíjì ọlọ́run Jibril ní Allahumma fab'idhu ọlọ́run gbé jìnà sí kẹrẹ̀ wa qala Rasulullah sallallahu alayhi wa sallam àmín anábì sì ní àmín anábì ṣàdúrà sí anábì sàmì Jibril lọ ṣàdúrà pé gbẹ́ntì rọ̀mùdọ́n bá balaye tí ò bá wá gbìyànjú kó ráforíjì ọlọ́run hmm. ó túmọ̀ sí pé inú oṣù yìí oṣù tí yẹn gbọ́dọ̀ jókòó kéèyàn ronú gbogbo ìwà ẹ̀ṣẹ̀ rẹ gbogbo ìyapa àṣẹ ọlọ́run tó ń ṣe kó jìnnà sí kéèyàn wòye kéèyàn wò gbogbo tí wọn náà fi ń yapa àṣẹ ọlọ́run kọ́ wáwò pé tọ́ kí n kó sínú oṣù kan yìí kí n fi sọ̀rọ̀ àmì di ìyàn tuntun kí n bọ́ nínú ìwà ẹ̀ṣẹ̀ so ẹ̀wọ̀n kan gbogbo àwọn ìwà jákujàku ìwà ẹ̀ṣẹ̀ tó ń kálukú ń wù náà lọ́wọ́ pile up ẹ̀wọ̀n tí ń yọrí sí fún wa ní lágbàáyé báyìí o ẹ̀wọ̀n tí ń yọrí sí ta ló lè jáde bọ́ta tó lè ní ọkàn ń balẹ̀ láwùjọ yìí tó ẹ̀wọ̀ wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa olúwa bá ti kí wa nílò pé ẹ ṣọ́ra yín ẹ bẹ̀rù fìtínà ẹ ṣọ́ra yín tèwó tí n bá ju fìtínà sí yín wàláyé ẹni àwọn tó àwọn tó ń tó ṣàbúrú nìkan kọ́ ní ọba o gbogbo yín náà kó yányán ẹni ẹ̀wọ̀n ní ìṣẹ̀wọ̀n coronavirus so inú tó yàn gbọ́dọ̀ ṣiyèméjì lérí ẹ̀ tán bá sọ fún wọn pé ìwà abú àwọn ọmọ ẹ̀dá ènìyàn ọfà ń tọ́lọ̀ ń fi ṣe báyìí fún wa wàláyé ọgbọ́dọ̀ jiyàn rẹ̀ ọgbọ́dọ̀ jiyàn rẹ̀ tó bá tẹ̀lé làmọ́lẹ̀ ni òun ti gbọ́dọ̀ takò tó dáadé sí wà fún un ń ọlọ́mọ fi ń jẹ wọ́n níyà ní pé káìsàn kọ́mọ̀ràn kọ́mọ̀ràn kọ́mọ̀ràn ìyá ni tòkò ìdúná máa ń fàyà ọlọ́wọ́n ọba ìbínú ọlọ́wọ́n ọba ni náà ni àmọ́ tó bá di pé ẹni tó bá bá ìbínú yẹn lọ so ọlọ́wọ́n kọ́dà bí gbogbo ayé bá bá ìbínú yẹn lọ wàláhì ọlọ́wọ́n ti wà ń yanjú àwọn tó bá ń jẹ ẹni tó ń tẹ̀lé àṣẹ rẹ̀ kú mbẹ́ àmọ́ kàn bá wọn jìyà papọ̀ so kọ́lọ́n kó mọ́ṣáláwá ní gbogbo àbúrú tó ń ṣẹlẹ̀ yìí kọ́lọ́n kó bá kọ́wọ́ la tóbi agbára rẹ̀ kó ṣàánú fún wa kó ṣàforíjì fún wa kó ṣàánú rẹ̀ fún wa. kẹ́rì ọlọ́wọ́ba yẹn máa ń bẹ̀ nìfà wàlá yẹn sì máa ń ṣe ẹ̀fẹ̀ láti máa fi bẹ ọlọ́run yẹn fi àìmọ́tò yẹn ń ṣe kí wọ́n bẹ lọ́hùn kí ọmọ kọrin kọ́ lọ́hùn bẹ lọ́hùn gòrò ànàgà rárá gòrò ànàgà rárá oríjì rárá lọ́hùn ṣé sọ́n tọrọ àforíjì nu subhanallah alazim wàlá yẹn láti fi bí díẹ̀ yẹn máa fi bẹ ọlọ́run ọba èyí máa ń fi àdáadáa lẹ̀ kí wọ́n fi bẹ̀ lọ́hùn so ìlú yìí ọlọ́mọ ṣàtàánù wa ni wàláhì àfin so a fi ìlànà tà nẹ́bí lẹ́ba yóò yí wa báyìí a sì lọ lè bọ́ sí lànà mi ọ̀rẹ́ gẹ́dẹ́ ẹ dákun èyàn ṣe ń bẹ lọ́hùn kó tó di eré rédíò rẹ ti mọ lẹ́ ń bẹ lọ́hùn fún gbogbo ayé ẹ lórí rédíò àni gbogbo ayé ọjọ́ yìí lórí rédíò subhanallah alazim ẹ níbo lẹ́yìn kílẹ̀ rí yín lérí yíhun anábì sallallahu alaihi wasallam ó ti kọ́ wa ní tá à ń ṣe òun kálukú múra sí ká máa ṣe gbogbo ohun tí èyí kìkì tí náà tán náà lélẹ́yìí àìgbà àìtẹ̀lé lànà anábì sallallahu alaihi wasallam ìrórí òun kálukú pé nínú òfin náà nítorí gbélé yìí wọ̀ nígbè wọ́ so gbúrò àwọn wàhálà yìí nítorí ká kíyèsí ni wa khairul hadi hadi muhammadin wala yuslihu hadha alqawm illa bima sad hadi yawailuhu nǹkan kan ò lè tún àwùjọ yìí so kọ́nà kọ́ mọ́ṣá sànú fún wa náà bákan náà òun náà ni ara ọ̀nà tí èèyàn máa fi ń palẹ̀ mọ́ fún Ramadan ó ní kí mùsùlùmí kọ́ máa bù láṣẹ máa ń gbá rẹ̀ gangan an ya'lama kayfiyata as-sawm ẹ̀rí ìgbà tó bá ti jẹ sàárì tán èèyàn ò kí ń dà níyàn ìyẹn dà níyàn kí ọlọ́run ẹ̀yìn nínà wé tú sọ́wọ́mọ̀rọ̀ kò sí tó bá kàn ti lẹ́nu kí màá gbá rẹ̀ lọ́la ó ti tán ó ti tán so ni èèyàn gbọ́dọ̀ máa so bákan náà àwọn ọ̀nà tí wọ́n fi ń palẹ̀ mọ́ kalẹ̀ fún Ramadan kí mùsùlùmí kò ní lẹ́ni pé ah ìmí náà mo fẹ́ ṣe ládàá nínú oṣù so òun ni pé lẹ́yìn ìgbà tó bá dà níyàn yẹn tán tó bá ti láníyàn nínú ọkàn rẹ̀ kó wọ́n gbàwẹ̀ yóò sì jẹ́ sàárì ní kúrìn orí jẹ àdẹ́bí ni kò dáa kọ́lá tó wá ṣe pé ó mi bá ni ètò lọ́lùmọ̀ mẹ́ tó bá jẹun lórí inú rẹ̀ lérú papọ̀ ànẹ́bí tó kọ́ra tó wá sí pé ó bá mú mi lásán mú mi kó sáà ti mú ipe súnà ànẹ́bí sallallahu alaihi tó rà ànẹ́bí ní ẹni tasaharu fa inna fi sahuri baraka ẹ máa jẹ sàárì àlùbáríkà ọlọ́run ọba ń bẹ níbi sàárì jíjẹ so lẹ́yìn náà kí wọ́n á mú ẹnu lọ́wọ́ láti ìgbà tí yẹn bá ti yọ títí tí ó fi dìgbà tí òun bá wọ̀ ní ìrọ̀lẹ́ sókè òtún nígbà yẹn ìyẹn gbọ́dọ̀ wá jìnnà sí àwọn kankan nínú rọ̀mùbọ́ọ̀nù wọ́n jìnnà sí àwọn ọ̀rọ̀ ìsọkúsọ hmm, ẹ̀rì ìwòkúwò ẹlòmíì iná mọ̀ ń sọ lẹ́ẹ̀kan gbogbo àwọn ìranù pátipàti tẹ̀yìn tó ti mọ́ yẹn láàyè ó yẹ kí n ò fi thirty days yìí kí n ò fi train ẹ̀mí ara yẹn kí n fi wá bọ́ nínú pátipàti yẹn. so ẹlòmíì nìsín fíìmù gbogbo gba ní àwọn abọ́ralẹ̀ oríṣiríṣi ẹ̀kọ́ wo ló fẹ́ máa kọ́nu fíìmù ẹni tí ò lẹ́kọ̀ọ́ kan lè kọ́ ẹ̀ ní lẹ́kọ̀ọ́ ni wọ́n á máa fi rọ́kọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹni yìí ló kú lánàá wọn náà tó di bàbá olówó lónìí wọn lọ ya wèrè lọ́la the same the same ẹnìkan náà ẹnìkan ó ti mọ̀ pé wọ́n ń ta ayé ẹ̀jẹ̀ ni wọ́n kàn fi ìsẹ̀mí ayé rẹ̀ sáré òun lọ́wọ́ akóbámú lọ́mọ wa wò nínú rọ̀mùdọ́ọ̀n ẹ̀rí so wà pálapàla tánàbí nìkan jìnnà sí nìyẹn anabi sallallahu alayhi wa sallam wọn man lam yada qawla zoor wala amalu bihi falaysa lillahi hajja fi sawmihi fi an yada'a ta'amahu wa sharabahu anabi náà tí o bá ti pa àwọn ìwàkiwà ìwà arọ́ iṣẹ́ ẹ̀rọ ìwòrọ́ tó bá ti pátì so ọlọ́wọ́n bò nídìí àwọ̀ ẹ̀rọ tó ń gbà ó kàn fi ibi parun lásán ni ó kàn fún ẹni strike hunger lásán ni so kọ́lọ̀ kọ́ mọ́ ṣáà ṣàánú fún wa ẹ jẹ́ ká kíyèsí gbogbo àwọn ọ̀nà tí ó lè máa mú yàmá ni ládàá ọ̀dẹ́ ńlá iná nǹkan tó yẹ ká tó kíyèsí púpọ̀ jù ní rọ̀mùbọ́n tánàbí máa ń ṣe òun náà ni pé aljudu wal karam anábì máa ń tọrẹ gan anábì àti máa bùnyàn ní nǹkan gan hadith yìí wọn nù Sahih al abdullahi ibn abbas lọ́gbà wa ó ní kánà rasulullah sallallahu alaihi wasallam ajwadun nas tó ń ṣẹ̀rá nàbí ah ànàbí máa ń tọrọ ọmọ búyàn ní nǹkan díà ó ní wà kánà ajwadu ma yakunu fi ramadan ó ní tó bá tó wá di ramadan yìí ìṣọ̀wọ́ búyàn ní nǹkan rẹ̀ máa ń lágbára sí gan bí ṣe máa ń tọrẹ tó máa ń lágbára sókè ìwé rẹ̀ pé àsìkò ramadan tó máa ń búyàn ní nǹkan gan ó ṣe so gbẹ́ni tọ́lọ̀ bá ṣe fún tó ṣe pọ́lọ́ ní kí wọ́n tó ní arzikì gbé láti inú mọ̀lẹ́bí rẹ̀ ànábì ni wọ́n dáàbì máa ń tẹ̀ ẹ́ wòlù ọ̀dọ̀ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí yẹn lèyẹn tí kò máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ yóò kárí tó ń kálukú bẹ̀rẹ̀ nínú mọ̀lẹ́bí rẹ̀ ń kálukú bẹ̀rẹ̀ nínú mọ̀lẹ́bí rẹ̀ kò ní sí pé nìkan lọ lè ń jà wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ wọ́n yọ ìkànnà rẹ̀ wọ́n ń fún ní kúkú níbi tí wọ́n lè ń du oúnjẹ kò ní sí yẹn torí mọ̀lẹ́bí rẹ̀ ló fún ló gbé ránṣẹ́ sí so bí kálukú wa náà ní bó ṣe ká ṣe nìyẹn so eh, Abdullahi ibn Abbas ó lánàá bí máa ń ṣe orí máa ń tọrẹ gan tó bá dínú ọmọdọ́ọ̀nù ọ̀rẹ́ rẹ máa ń pọ̀ gan délẹ̀ yìí náà tarawih alhamdulillah ọlọ́ọ̀ ní kẹrẹ́tì ẹni pé aṣámta máa ń kí kò nídìí lọ́dún yìí o kò nídìí lọ́dún yìí o kò nídìí pọ̀ ń lọ sí mọ́ṣáláṣí àkè aṣámú wọ́n ti ní ọmọ wa kí jàmá ọ̀nà jàmá gẹ́dọ̀ ọ̀nà yẹn ọjọ́ ọ̀nà yẹn ju aṣámú lọ so àmọ́ yẹn ò ní ọmọ kínílé rẹ kínílé rẹ kí pẹ̀lú mọ̀lẹ́bí kí gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe ní káàkì kò sí nǹkan tó burú mbẹ kéèyàn ká sì bẹ Ọlọ́run Ọba fún orílẹ̀-èdè ayé ká bẹ Ọlọ́run Ọba fún Nàìjíríà ká bẹ Ọlọ́run Ọba fún ìlú wa ká bẹ Ọlọ́run fún orí wa orí ara wa gẹ́gẹ́ kọlọ Ọba kọmọṣẹ àfààní fún wa. náà àbí ní láì sàlẹ̀ tó bá di ní ọjọ́ mẹ́jọ fún àwọn tá so tẹ bá lè pè ni ìdílé láì tààlà ṣòro àyè wà zero eight one zero thirty three fifty one fifty four nine tí o bá sì lè pè mí tẹ lọ sí shop twelve so ní rẹ̀ ní kọ́ra hotel so inshallah so kẹlẹ̀ lè rí wọn níbẹ̀ so wọ́n ṣètò bí àbá ṣe ṣe so adọ́lọ́wọ́ kọ́ bá ṣàṣe ní ọ̀rọ̀ fún wa ní nílé gbé kọlù mọ́ ní òní ọjọ́ ti lọ so adọ́lọ́wọ́ kọ́ bá ṣàṣọwà di ọjọ́ mẹ́jọ àwọn tí a bá fẹ́ pè ní ọ̀rọ̀ two eight one zero thirty three one four nine abdulfatah sàrúdì ni ó ń dágbére pé sọ̀rọ̀ ní ẹ̀ńdíkà ṣáàdù àlá ìlà ìlà ẹ̀ńd أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته Royal FM 95.1, your preferred radio station.